mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin K1 the ultimate ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ kí gómìnà Babájídé Sanwó-Olú kú oríire ìjáwé olúborí rẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ sí ní kòpẹ́kòpẹ́ yìí àti gẹ́gẹ́ bí àjọ INEC ìyẹn àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde Sanwó-Olú gẹ́gẹ́ bí gómìnà tí ó jáwé olúborí the ultimate ló lo fọ́nrán fídíò rẹ̀ níbi tí ó ti ń kí bàbá náà tó sì ń jóló ní mùkúlùmùkẹ́ sórí ìtàkùn ayélujára ẹ wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án King West tí í ṣe ọmọ ìlú mọ̀ọ́ká alága fún ibi ìgbọ́kọ̀sí ní Èkó ìyẹn MC Olúọmọ òun ló ti bu ẹnu àtẹ́lu ìlú mọ̀ọ́ká Peter Okoye wípé kí ó fi bàbá òun lọ́rùn sílẹ̀ kí ó sì gbájúmọ́ ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ ìdílé rẹ̀ nítorí wípé bàbá òun tí ń ṣe MC Olúọmọ kọ́ ni wàhálà ìdílé rẹ̀ King West ló kọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń lu bàbá rẹ̀ MC Olúọmọ lọ́gùn ẹnu fún iṣẹ́ takuntakun tó ṣe lásìkò ìdìbò tó kọjá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré tóyìn abraham ajẹyẹmí ni àwọn ènìyàn ti ń wọ lórí ìtàkùn ayélujára bí ó ti ń fi ìkọminú rẹ̀ hàn lásìkò tí ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ń lọ lọ́wọ́ ní ọjọ́ sátidé tó kọjá ó sọ wípé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú àwọn nǹkan tóun rí ṣùgbọ́n báyìí bó ti sọ eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ gbàrà ni àwọn olùlò ìtàkùn twitter ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí tí wọ́n sì sọ wípé ṣé ìwọ náà lè rí àwọn ènìyàn tó ń ṣe àtìlẹ́yìn fún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ òṣèré polú Fọlúkẹ́ Dáramọ́lá ló ti fọhùn jáde lẹ́yìn ìgbà tí olùlò ìtàkùn ayélujára kan kanlẹ̀kùn ẹnu rẹ̀ láti sọ̀rọ̀ Fọlúkẹ́ Dáramọ́lá sọ wípé ọkọ òun ló fún Gbádébọ̀ ní tíkẹ́ẹ̀tì láti díje dupò síbẹ̀ ibi ni Gbádébọ̀ fi san fún ọkọ òun Fọlúkẹ́ Dáramọ́lá ló sọ ọ̀rọ̀ eléyìí lásìkò tí ó ń yọ ayọ̀ ìṣẹ́gun wípé àwọn jáwé olúborí nínú ẹgbẹ́ APC àwọn sì fi ìdí Gbádébọ̀ rẹmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà bí ayẹyẹ àwọn ìyá lágbàáyé ti wáyé lánàá òde yìí ọ̀pọ̀ àwọn olórin àti ìlúmọ̀ọ́ká ni wọ́n fi ayọ̀ wọn hàn láti mọ rírì ìyá wọn tí gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin Akínọlá Michael ẹ̀yẹn tí gbogbo ènìyàn mọ̀ sí aláyọ̀ melody singer kò gbẹ́yìn bí ó ti rántí màmá rẹ̀ ó sì kọ síbẹ̀ wípé kò sí ọjọ́ tí òun lè gbàgbé màmá àdúà nítorí wípé ìyá dáadáa ni bákan náà ló tún mọ rírì aya rẹ̀ ìyẹn Yétúndé Akínọlá tí gbogbo ènìyàn mọ̀ sí àyétí ìyá fún àwọn ọmọ òun pẹ́ títí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká Hazel Onuoh tí gbogbo ènìyàn mọ̀ sí White Money ẹni tí ó jáwé olúborí nínú ìtakọ̀ngbọ̀n Big Brother Naija Shine Your Eyes eléyìí tó ti kọjá sẹ́yìn ló ti sọ wípé òun ṣetán láti pe iléeṣẹ́ tí ó ṣèlérí láti fún òun ní ilé lẹ́jọ́ látàrí wípé wọn kò mú ìlérí wọn ṣẹ White Money ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ síbẹ̀ tó sì kọ orúkọ iléeṣẹ́ náà wípé bí ẹ kò bá ti mú ìlérí yín ṣẹ n ó pè yín lẹ́jọ́ ní nọ́mbà ẹl ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́ àgbáni yẹmi sódì mú òun ló ti ń gbàdúrà fún ọmọ ìdúmọ̀ọ́ká olórin tó dolóògbé lọ́jọ́sí ìyẹn wọ́ndá dayọ̀ kújọ́rẹ̀ ọmọ rẹ̀ àyìnkẹ́ kújọ́rẹ̀ ló sì ń gbàdúrà sí fún wípé ọlọ́run yóò jẹ́ kí gbogbo èrò ọkàn ọmọ yìí wá sí ìmúṣẹ nítorí wípé iṣẹ́ takuntakun òun ni ọmọbìnrin yìí ń ṣe yẹmi sódì mú ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ eléyìí sí abẹ́ ohun tí àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ̀ fi sórí eléyìí tó rẹwà sórí ìtàkùn ayélujára tó sì kọ àkọlé sí orí rẹ̀ wípé òun ti rẹwà o owó nìkan ló kù léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára máa sọ fún wípé ọlọ́run á jẹ́ kí owó ọ̀hún dé kankan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lù lọ́gọ̀ ẹnu wípé a iṣẹ́ takuntakun ló ń ṣe lórí tẹlifíṣàn Orísun níbẹ̀ òun ni gbajúgbajà òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́ Yẹmí Ṣódìmú pẹ̀lú ti sọ fún wípé kí Olódùmarè kó mú èròǹgbà ọkàn rẹ̀ ṣẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Monica Herrero eléyìí tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré ló ti ń gba àwọn obìnrin tí wọ́n lómi lára níyànjú wípé kí wọ́n má ṣe kọminú lórí ìṣẹ̀dá tí Ọlọ́run dá wọn wípé kí wọ́n múra dáadáa kí wọ́n sì máa jáde lọ́tún lọ́tún nítorí wípé ìrínisí onísọnilọ́jọ̀ ó fi kún wípé àìmọye ẹni tí kò sanra ṣùgbọ́n tí wọn ò rọ́wọ́ rí nínú iṣẹ́ àmúlùdùn síbẹ̀ òun tó ń lómi lára Ọlọ́run gbé ògo fún ọ̀lẹ òun nítorí náà ó tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ nípòkípò tí àwọn tó sanra bá wà kí wọ́n rí dájú wípé pé wọ́n ní ìtẹ́lọ́rùn wọ́n sì múra dáadáa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Nkechi Blessing òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ iyì olólùfẹ́ rẹ̀ ẹni tí ó fún ní ẹ̀bùn àkọ́kọ́ láti ṣàmì ọjọ́ àwọn ìyá lágbàáyé Nkechi Blessing ló sọ wípé ó jẹ́ ohun tó múnú òun dùn nítorí pé ẹ̀bùn ọ̀hún ló máa jẹ́ ìgbà àkọ́kọ́ tóun máa gba ẹ̀bùn ní ọjọ́ àwọn ìyá ní àgbáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lẹ́gẹ́ lẹ́gẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń pariwo kí ìdìbò tó dé àti lásìkò ìdìbò látàrí bí ọmọkùnrin ọ̀hún tó jẹ́ gbajúgbajà òṣèré àti olùlò ìtàkùn ayélujára ti ń wà lórí ìtàkùn ayélujára Instagram àti Twitter rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń tẹ̀lé látàrí bí ó ti ń fà á lọ́tún fà á lọ́sì láti máa wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọn kò ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ tí òun pẹ̀lú wà ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́gẹ́ ti fi fọ́nrán fídíò níbi tí ó ti ń yọ̀ṣẹ̀ṣẹ̀ tó sì lọ kí gómìnà babájídé sanwóolu wípé wọ́n kú oríire ìjáwé olúborí eléyìí tí ó ṣẹlẹ̀ sí wọn nínú ìdìbò tó kọjá bí a kò bá gbàgbé wípé ìdìbò gómìnà ló wáyé ní ọjọ́ sátidé tó kọjá ní ìpínlẹ̀ èkó àti ní àwọn ìpínlẹ̀ káàkiri nínú eléyìí tí àjọ inec ti kéde babájídé sanwóolu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ tọ́jú rẹ̀ ó acabou, acabou.